الحمد لله رب العالمين والصلاة والسلام على إمام الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الخبير اللهم رب جبريل وميكائيل وإسرافيل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí kò sí pamọ́ fún wa wípé ààyè tí a wà òun náà ni ibi tí ànábì wa Yaqub alayhi salatu wa salam tí wọ́n ti gúnlẹ̀ ayọ̀ bẹ́ẹ̀ náà ibi tí ọmọ wọn ànábíwá Yusuf alayhi salatu wassalam tí wọ́n ti gúnlẹ̀ ayọ̀ tí ayọ̀ wá pàdé ayọ̀ tí ìdùnnú wá ṣubú lo ayọ̀ ibẹ̀ náà láwà èyàn ìlú mẹ́sọ̀rọ̀ láwà ibi tí orí ti ń tí ayọ̀ ti ń ṣẹlẹ̀ tí ti ń fún ìdílé ńlá òun náà ìdílé Ibrahim àdúrà tí ànábì wa Ibrahim ti ṣe jọ́kìnrin àná ọdẹ̀ tó ń lápá lọ náà títí tó fi wá ka ànábì wa Yusuf àárí sọ́lá nígbàtí ọlọ́run ọba tẹ́sì ànábì wa Ibrahim wò tọ́lọ́ ń sì mẹ́kọ́ قال إني جاعلك للناس إماما قال إني ìwà anábì Ibrahim ó ti di èèyàn pàtàkì láyé màá tún sí ọ ní èèyàn pàtàkì lálùkìyàmọ̀ anábì Ibrahim wá wò pé oríire wo lè yẹn sí dáadáa wo lábẹ́ ènìyàn tí wọ́n nìkan wá dá jẹ tí ó sì lọ dáadáa náà sì tàn lẹ́yìn àti òkú láyé Ibrahim wá ní wàmí lórí ìyàtì Ọlọ́run mọ́jẹ̀ kí orí yóò pẹ̀lú bí wọ́n bá ti sórí ire tó ṣe fún mi lórí ire yìí jẹ́ kí oríire náà kò tó máa lọ kọ́ wá dórí ìṣọ́mà mi nìkan wà ní lórí ìyàtì ọlọ́run wá ṣe bẹ́, ìyẹn náà ló fi wá parí sódò ànábíwá Yusuf, àìsọ́lá àti ọ̀sán. Oríire ti wá pàdé ara wọn nílùú Mísọ̀.

ibi tí orí ti ń pàdé orí ibi tí ìbànújẹ́ ti ń lọ ibi tí ìdùnnú ti ń wọlé àwọn náà tá a bá tọrọ àdúrà láàrin òun náà kò sí láìpẹ́ àwọn àmà sọ fọ́lọ́hun wípé à ń sọ fọ́lọ́hun báyìí à ń pè wípé gbogbo wa pátá àtẹ̀ntí ń gbọ́ wa nínú ilé ní bíbà àtẹ̀ntí ń wò wà níta gbogbo òdílé yín àti ilé tí gbogbo wa náà ọlọ́run jẹ́ jẹ́ ìdílé aláyọ̀ fún wa ibi tí nǹkan burú sí ń bẹ̀ tó bàjẹ́ dé ń bẹ̀ ọlọ́mbà wa tún sí o àwọn ayọ̀ tó pàdé ní ìlú mẹ́sù lákòókò tá ń kí ayà yìí lọ́wọ́ ọlọ́run gbogbo ń jẹ́ ń pè ní ìdùnnú ayọ̀ oríire ìlọsíwájú ìbùkún ẹ̀rin ayọ̀ ọlọ́run ọba kókò sí ìdílé ẹ̀kọ̀kan wa ìyẹn náà ni àǹfààní tá máa jẹ lára páǹkọjá lára àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá tó tóbi tó báyìí àwọn ìtàmà ìjẹ́mbẹ̀ àmà ronú dá ronú títú ma ń tí ń ṣẹlẹ̀ náà rọ lọ́n àwà òfin wọlọ́ àá síbọ̀ náà ló ṣe báyìí fáwọn ọba fẹ́mi náà nínú tó fún wọn ìfẹ́ rẹ kú púpọ̀ ju àwọn ẹ̀dá rẹ lọ àánú rẹ ọ̀pọ̀ ju àwọn ẹ̀dá tó dá lọ wá fẹ́mi náà nínú ọlá tó fún wọn ọlọ́run àbí ọ inú ọlá tó fún àwọn ànábì wa àkókò lọ́jọ́ náà ń jọ́ tòní táwọn wà nínú rẹ̀ yìí ọlọ́run kó bá wa náà fẹ́ àwọn àmà tọrọ pé tójú wọn rí ọlọ́mọdé tó ti wá wọ́n tọ́lá wo ní ìmá ní sáfẹ́ pàdé tójú wọn rí à ní ìmá ní sáfẹ́ pàdé tójú wọn rí tá a bá rí 1% tójú wọn rí àti lè dàkúdà ìyẹn lọ́mà tó fẹ́ jẹ́ sí pé àwọn tọ́lọ́ máa ń mú àdánwò bá jù lọ àwọn náà làwọn àdájọ́ ọlọ́ lẹ́yìn wá gbà náà àwọn tó tún tẹ̀lé wọn wọn máa jẹun mọ̀ tẹ̀wọ̀ torí gbàwọ̀ rárá gbà ọlọ́run nítòjú àwọn anábìwá yà kú lórí àti nítòjú anábìwá Yusuf orí o lè sóre fún ìyàn láìjẹ́ kó lè ní orí náà àbí ìsinmi a máa sí àbẹ̀lọ́run irú wàhálà tó fẹ́rẹ̀ sí wọn ọlọ́mọdé ọba wà nígbà fi ń tọrọ eléyìí ti pé a fi ń yọ wọn ṣùgbọ́n wà gán mà fáà tó wọn àbí nígbà tó ní kí engine pictures ọwá gbé sínú caterpillar tó kọ́ máa wọ́ caterpillar lọ tí ó lè wọ́ engine caterpillar ti ẹgbẹ́ sínú katapila kan máa wọ ẹ̀yìn ọkà máa pariwo ní hehehe katapila kò ní mú fún kankan kódà kẹsọ gbogbo nǹkan tó ẹ̀kọ́ sí máa lára kò lè a ṣe mọ ìdíkà tó ń ṣàdúrà rẹ̀ a ní máa nìkan wa nígbà tá àti wá ní òun káwá máa bẹ lọ́hùn pé irú àdánwò wọn ni orin tó ṣẹlẹ̀ sí wọn kò sẹ́ni dára rẹ̀ lè tí wọ́n bá ní àtúrọ́sí president Nàìjíríà lónìí báyìí yóò darí àkílẹ̀ ń sọ yìí tí wọ́n bá ní àókèrè ọgbà ànàkú ẹbí kásá ìkádẹ̀ sọ̀rọ̀ náà ni àmà kọ náà ni àápa fẹ́ gbà tí wọ́n bá ní àtẹ́wù tó bá anábìwà yàkó báyìí sàlámù ta ló tóbi jù láàrin wọn tó dábàá jù láàrin wọn tó ti pẹ́ láyé tí wọ́n bá ní ìṣẹ́ ilé gbé ẹ́ ń bo òpó ní ti gbé ọmọ táwọn òrì láti oṣù mẹ́ta kan ojú wọn tó fọ́ látara rẹ̀ ta lọ́fẹ́ kó jù wọn lọ lé mọ́ kò sí fọ́lá kan ní láàrin ọjọ́ kan fún amárìnà ọjọ́ kan wájọ́ tó tó máa rí nà pẹ́gbẹ́ àwòsò bèèlà ọlọ́mọdé ayé ń dá máa wínu wípé ah, wọ́n sá máa fi kọ́nù tàn pé ọkọ́ lójú rí ẹnu fún ọmọ kọ́nù tàn pọ́kọ́ lójú rí yẹn ò ní fẹ́ kó rí báyìí ìdí nìyẹn a fi gbọ́dọ̀ tọrọ rú àmì wo wọn torí ẹ̀ ní wọ́n gbé ọlọ́run à ń bẹ ọ́ irú àmì wo tó fi kàwọn ànábì ọlọ́run yìí má fi kàwá ọlọ́run wọ́n wá fi àmì owó wa sínú ẹ̀sìn wa ọlọ́run orí tó wá sí fún wa yìí wọ́n wá náà nípìn bẹ́ ẹ̀hà lè Muhammad sọ́ọ̀lá orí tó lọ ń fún anábì àwọn kúkú ní ibi ó sọ mẹ́rẹ̀ anábì ọlọ́ lọ́wọ́ àgbóbẹ̀ ni wọ́n náà wà ní o ṣùgbọ́n ìsìn ìpín nínú orí irú díẹ̀ nínú irú orin ọlọ́run kó sí fáwọn náà sí àrọ̀bẹ̀lẹ̀ àdàmì ọ̀rọ̀ tí ọlọ́run àtúntún kí ní sókí gẹ́gẹ́ bí àṣà kálẹ̀ bá tún gbalada àyà àti harf tàbákì lẹ́yìn bàtà sọ pé a'udhu billahi minash shaytanir rajim ورفع أبويه على العرش وخروا له سجدا ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل وقال يا هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا قد جعلها ربي حقا قد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدر وقال أنبأني به أعلمي من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي وجاء بكم من البدو بعد أن نزغ الشيطان بيني وبين إن ربي لطيف لما يشاء إن ربي لطيف لما يشاء هو العليم الحكيم إنه هو العليم الحكيم ورفعنا مبين على العرش وقروا له سجدا وقال يا أبت هذا تحويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن فيه أخرجني من السجن وجعل الفجر ولا أعلم من الفجر من بعد أن نذر الشيطان ليلي وليل إخوتي إن ربي لطيف لما يشاء إنه بين عن ابي عليه الصلاه والسلام ni wọ́n wẹ̀ èèyàn káìnkàìn pẹ̀lú àwọn òbí wọn méjèèjì nígbà tí wọ́n wẹ́kọ̀ mọ́ wọn sí ìlú mẹ́ta wọ́n wá gbé bàbá wọn àti ìyá wọn wọ́n gbé wọn sókè níbi táwọn náà wà ibẹ̀ ni wọ́n gbé bàbá sí nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tán gbogbo wọn bá wólẹ̀ pé káàbíyèsí fún Yusuf àìsàn. kárọ̀ owó ni ní òwú kọ́ lọ lẹ́ẹ̀kan náà kí láìròtì ọmọ ń jù èyí pé èèyàn ṣe nǹkan yẹn pé pérépéré bí èèyàn bá ṣe fọ́lọ́hun tó fi sin lọ́hun inú ọlọ́run àmà àtúntì púpọ̀ subhanahu wa ta'ala ọ̀tọ̀ ní ká forí balẹ̀ ọ̀tọ̀ ní ká wólẹ̀ àwọn awólẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe kíra wọn nílùú tí wọn nínú àṣà tí wọn kí sẹ̀ríà àti ànábì wa Muhammad sọ́rọ̀bà wọ́n kíra wọn pé káàdì wọ́n kí fún ànábì wa àlẹ́sọ̀rọ̀ وخروا له سجدا كان هذا معناه ان وخروا له سجدا لا يعنى لا نهدافه في لما لا لا تسبي وين هو اول فانا لو يوسف انا لو يوسف وهذا بيا اباتي بابا مي هذا bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ ìwúlẹ̀ tẹ ìwúlẹ̀ kìí

òjòjò ojú ojú òjòjò tí ń bẹ fún àlà tí mo lá níjọ́ kìí ní àlà tí mo wá báyìí tí mo sọ fún ìwọ bàbá mi ilé ìgbàlà lánàá. Èmi tí mo jẹ́ olúwa ló sí ohun tó ní kó bẹ́ẹ̀, àdìjà àlàárọ̀ mi akọ́. Lẹ́yìn wá ìgbà náà wá ń ká, ọwá ń rò, ọ ń ká, ọ ń rò, fọ́lọ́ ń gbé ẹ̀yìn èhè. Wọ̀n kọ́ Ọlọ́run ọba ti ṣe dáadáa fún mi, ó ṣe dáadáa fún mi nípa pé ó là ní kò níbi ewu, ńláńlá, ẹ̀wọ̀n bẹ́m̀bẹ̀, kòtò bẹ́m̀bẹ̀, ilé ọ̀gá bẹ́m̀bẹ̀, ìyá tó fẹ́ kí n bóhun ti fi kú sí bẹ́m̀bẹ̀, ilé náà ti mọ́ lára. Wọ́n bọ́ ó sì jẹ́ ń jẹ́ kòtò ó tún jẹ́ lé ààfin ọba jọ gbogbo bí ọba jọ rọ̀yàn lọ́rùn kí náà ń pè wọ́n náà àwọn àjà yìí lẹ́yìn wá àgbà ẹnu tí mo tún ń kà tí mo tún ń rò fọ́lọ̀ tí mo fi ń dúpẹ́ fọ́lọ̀ ní pé ó tó bá ń kó yẹ wá àrò òkú dára lélẹ̀ ní o. Àjá àti òun ní ẹ̀rù Eh, a ní kẹ wá wọ́sọ gírí ẹkù níbi ìkísà ẹkù níbi ìyà ẹmà bọ̀ ní ọlá ẹkù níbi tí ò fi sí màlẹ̀ ẹmà Gbogbo ẹ̀ pátápátá ń tọ́wà fàtà àfijara wa láti ìjọ ìṣẹ́ àti wa kìí láàrin lọ́pàá náà ni pé èèyàn. Ìṣòro ọmọ pé láàrin ẹ̀mí àti

قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ومن ضي لاهي àlímù ní agbé wá rọ́rọ̀ mọ̀nà títì lọ́wọ́ mẹ́rin wọ́n tó wọ́n wọ̀nyí pé hakimu ní a tó gbé wá torí pé ádámù títí wà lójú dáa ọ̀dẹ́bẹ̀ náà pàpà lọ́la jùlọ ṣùgbọ́n àgbọ̀rọ̀ mọ́tẹ̀ láti rẹ̀ ó bọ́lọ́mọ tó rò tó fi láti wọ́n ní ẹ̀ẹ́rìn mo mú mi ọgbọ́n yìí lára ìmáàmù ẹbí nìkan yìí àwọn ni wọ́n tí ì ti parí ayé àbá jùlọ ah, akọni àbá eh, tọba wọnú odò rẹ̀ báyìí yìí tọba wọnú odò tíra ẹ̀ odò mà tí ibùn kan yìí mọ̀ pé kalẹ̀ àwọn ọmọ sọ pé káàkiri máa bẹ́rí fàáfàá yìí ọmọ pé mọ̀ bẹ́rí fún tíra bàbá ó ti kó láì lè fún bẹ́rí ọmọ sí aláhà tí bá ń tú ìṣirò àwọn kan máa rahmatullahi alẹ́ oní tó alákọ̀ alákọ̀ Yusuf alayhi salam wọ́n ti gúnlẹ̀ wọ́n ní ìnáwó wà láàrin wọn wọ́n ní ọlọ́run náà ní ọba tó ní gbogbo ẹ̀ tó ti bá wa tó tó tó tọ́ lánàá a wà níbi gbólóhùn pé wà kárò ọ̀láhù sùjádà gbígbá wà lánàá ó náà ni pé wọ́n wúlẹ̀ fún ànábì wa eh, Yusuf aléìsọ́lásọ̀sọ̀lám wúlẹ̀ tí wá wúlẹ̀ yìí a ní láti máa fi tẹ̀rí wípé ẹ̀yin yóò bá ẹjọ́kòó wípé akíní láì fi ẹjá máa kúnlẹ̀ fúnra wa ẹjá máa tẹ́rùn fúnra wa ẹjá máa dọ̀bálẹ̀ ẹjá máa eh, lóso tó ń bẹ̀ àbí lóṣòṣì tó ọlọ́run wa ẹni tó bá fẹ́ sí máa gíní lẹ́ ń pè é àwọn àwọn àmì lákàlì tẹ́ ń pàdé yìí lóṣò wọ́n bọ̀ kan ó kan ọkà tẹ́ kan ó kan wọ́n lè bí kọ́ máa fòwò tó sì kan wàhálà ni ọ́ <laughs> ọjọ́ ìgbà súnà nẹ́bí sọ́lá kó lè bá lálàáfíà nínú ọkà àti nínú ara rẹ̀ tó àwọn kan máa ń lo ọ̀rọ̀ ń pé ebi apọ́lẹ̀ fún wọn gbólẹ̀ wọn tọ́balẹ̀ wọn tẹ̀ wọn ànálò wáyé wáyé ebi nù fún àlọ́wà ẹni tí bẹ́ẹ̀ máa tọ́bí ká máa kànlẹ̀ ká máa tọ́balẹ̀ nínú ìṣe ẹ máa fi àti fàdínàdẹ̀ ilé wọn yẹni pé a ti tó dìrọ̀ lára ayà yẹn kò jẹ́ ẹ̀rí fún ọmọ wàwá tó wá kọ́ lánàá wípé bídá tó wá wà náà ní pé wàhálà lòdì ẹ̀yin tẹ́ ẹlẹ́rìn máa dọ̀bálẹ̀ lọ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin mẹ́sọ̀ pé àtàlá máa lò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pátàlá máa lò ó yẹ kọ́ máa ṣe fúnà ìjọ fẹ́ fúnlẹ̀ ìbáta Yorùbá ń hàn ẹ̀yẹ́ kí wọ́n náà máa sáré àlọ àwọn ọ̀dọ́ àwọn ọmọdé bá ti ọmọ kéékèèké wọ́n ti sáré àlọ sáré àlọ ń ẹ̀bùkún tó bá jásà tó bá ti takun tó lọ ń wúdá nàbí òwúrí asá ló kọ ọ̀yọ́ máa jẹ́ ṣètò àtàmọ́ àṣà máa ń pán lẹ́nu tẹ̀ríà máa gbọ́ bá tẹ̀ríà kọ́ mọ́ pàtàkì kéde wọ́n pàtàkì àṣà ṣùgbọ́n àṣà wo ní pàtàkì torí pé ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ tẹ̀ríà ń gbé àwọn tó fún pé àlẹ́ wọn kù lẹ́yìn ìdájọ́ rẹ̀ ọlọ́run bá ń sọ náà ló gbangba ní sọ̀rọ̀ pàtì ẹ̀rọ Ọlá ni ẹ máa sí màárùfù pẹ̀lú àwọn àyàwó ọwá ní màárùfù kí láti kú. Ọlá ni ẹ máa sí dáadáa pẹ̀lú àwọn àyàwó. yẹn ní máa rẹ̀ ọwà nínú àṣà. Ilẹ̀ Yorùbá, yàtọ̀ sí lábáwò ti ṣe. bá Ọwà ní sọ ẹ̀ṣẹ̀rí àti láàmù, ó yẹ kódà ní tí a so mọ́ nú àṣà nù ṣẹ̀rí àpọ̀ ààrín pé báyìí lẹ́sẹ̀ bátàáyí bá ti wèrè lẹ́sẹ̀ sí bátàáyí bá ti wèrè lẹ́sẹ̀ sí wọ́n láwọn wájú ló wá àlejẹ́ yìí ní ìsáàná wọ́n ní àṣìlẹ̀ aláṣán òjò méjèèjì àṣà wà gbogbo tẹ́ bá ti pè dáadáa nú àṣà yìí tí ó tako Kùránì tí ó tako súnà nẹ́bí tó ọ̀wà rẹ̀ fún dáadáa yẹn ọ̀gbọ́dọ̀ máa ti ó ní sọ yí pé sí ẹ̀rọ wà pé ókè ọmọ kékeré ọ̀fọ́sọ bàbá rẹ̀ ọlọ́ ọ̀fọ́sọ ìyá rẹ̀ ọlọ́ àwọn akọ́kọ́ pé ẹnìkan wá sọ fún ọ pé ń rí ẹ̀wà pẹ̀lú ọlọ́ni ká fọ́sọ bàbá wa orí ẹ̀wò pé ọmọ tó ń sọ àṣà ló fi tú máa ìṣà lọ́dọ̀ tí wá ká mọ́ bá bàbá ẹ̀ fọ́sọ ọba ìyá rẹ̀ fọ́sọ kó ṣe gbogbo kínú àwọn èèyàn mọ́ láṣẹ wọ́n fọ́ ọmọ rẹ̀ ọmọ lálùbáríkà lọ́wọ́ náà tó kí lọ́bàá tá a fi gba wọlé orí kò sí kankan náà òfin ọlọ́run tó takò ká bá wọn fọ́sọ ká bá wọn lọ aṣọ kò sí tó takò ṣùgbọ́n àṣà tó bá ti wá tó bá ti lè forí gbá kọ́ọ̀lá lọ tó tún ní ájídẹ́ǹtì pẹ̀lú kọ́ọ̀lá lọ sí yọ parẹ́ ni ẹ̀rọ parẹ́ mọ́nàmọ́nà eégún gbígbé oòrò ṣíṣe ìwòsànyìn ẹbọ ṣíṣe ọ́sàkùn tọ́lọ ń gbà nígbà nígbà nígbà bàbá ti dé àwòdànù ọ̀rá ìdúkò ìyẹn bẹ́ẹ̀ náà wà láwọn nǹkan míì náà inú ẹ̀wà ní ká kúnlẹ̀ fún yìí kádọ̀bálẹ̀ kálóṣù kátẹ̀rùn ráì ẹlòmí ò lè sọ ráì yọ́tẹ̀ ráì gbogbo ogun àwọn ọ̀ràn títẹ̀ títẹ̀ ẹ̀yìn kò sí kẹta tọ́lọ torí pé tọ́lọ ń bẹ̀tẹ̀ rántí lọ́gbọ́n agbé ẹ̀bọ̀lọ̀ ẹ̀sìn ànẹ́bì sí ìtẹ̀tẹ̀ lárúbáwá tọ́tàn ọba ẹ̀sìn gbogbo ayé kódà ẹni dáná bí kọ̀ fún tí ìfi ìran ti lárúbáwá gan bẹnu àdìsáàkì yẹn ni pé tí wọ́n náà ìwọ gbàdàmà sí náà àìsùn pé ariwo ọlá kánípọ̀ ń pẹ láyéláyé àìlẹ́pì ní tọ́wọ́ àgbẹ́fẹ́ ààrẹ fún ọ̀rọ̀ ànẹ́bí ó bùọ̀ pé káàkiri ilé ńlẹ̀ sí lò sí ẹ̀yìn àbá ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀yí rúrùkú ìfáwọn èèyàn ọ̀tọ̀ ní káwọn èèyàn ọmọ gbọ̀ kan ọmọ gbà ọ̀tọ̀ ní kí báwọn ọ̀ràn báwọn bàbá gbà ní ti jàrí báwọn ilé ọ̀bà gbà àwọn generation mi ń bọ́ sí ti kíni yọ gbà ṣùgbọ́n ẹ tó ń lé lórí ẹ̀yìn gan ni ẹ̀yìn gan bá bá gbé jàmá àbọ́dọ̀ kúnlẹ̀ fún jàmá rẹ̀ lè máa mú ní ìsìnkú gbọ́ jàmá rẹ̀ tí ọba kúnlẹ̀ fún yọ máa wò ní kọ̀kọ̀kọ̀ ní kíkò tí ẹ ọ̀pá àfáì ẹ̀rọ ẹgbẹ́ ń kí mi lọ́ọ̀kà ọmọ ìnáwó sí dàdárí ẹ̀sán ìnáwó sí lè mọ́ nǹkan ti dé dàdárí ìnáwó sí owó àfáà náà mọ̀ sọ́lá àti tí dàdárí bá tẹ̀ fún Ah, ojú a rí ní báàpù yẹn púpọ̀ tòmótò náà ni àwọn ẹni àná dúró ó sì gbè wọ́n àwọn tí ó dò lánàá wọ́n tẹ́ àwọn àmọ́ rí náà lẹ́rí pé ọlọ́run jẹ́ ọyọ aṣọ yìí kú lára wọn àwọn gán mọ̀ tẹ́lẹ̀ wọ́n kàn dá gbogbo ara wọn ọlọ́run yìí kú lára wọn ọyọ àṣeyọrí nù sí ti ayé ẹ̀sìn náà Ah, sallallahu alaihi wasallam àbí tààlọ́ yà nẹ́bì jẹ́ 20 sípìdíà tààlẹ́ tó yà nẹ́bì jẹ́ 20 sọ pé ìwà nẹ́bì wíjọ òfin mọ̀ nǹkan abẹ́ ọ̀bẹ̀rẹ́là nẹ́bì náà ti kílè mọ́kọ̀ ọjà àfá yìí jẹ́ ń dáàbọ̀ náà láti orí orúkọ pé ọkọ̀ àfá náà ni ọdún ọdún kìlọ̀ anábọ̀ mùsàmù sọ̀rọ̀ làwọn hadith mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀yin tẹ́ ẹlẹ́ máa kúnlẹ̀ lọ àti mùsùlùmí àtàfà àmọ́mọ́ èyí mọ́rùn-ún àfáàní kan mọ́ fókọ̀ọ̀sì àti bá ń kúnlẹ̀ náà ìwọ́n náà forí tètè tọ́ lónìí àwọn kan dìlé ìdílé ìdílé ìdílé ìdílé ọ̀yá ọlọ́run àwọn náà ara wọn àfáàdù yẹ sí pé jẹ́ bára wọn ọmọ tó wọ́n ti wù sí wọ́n sàn dọ́gbọ́n sí láàrin àwọn èèyàn tó jẹ́ jẹ́ ah yóò yóò gbọ́wọ́ rẹ̀ tó ti dàkú ní tó bá dọ́dọ̀ àwọn alùpùpù rẹ̀ ó ẹ̀bọ̀ àwọn ní ọmọ gbogbo aláwọn jàrí ààrẹ fún mọ̀ lọ ẹ̀wò wòlé wọ́n tẹ̀ tún jẹ́ máa kúnlẹ̀ fún àwọn àrí ṣéhù kàrí ṣéhù kàrí àfáà kàrí àfáà ẹ̀wọ̀n àkíra wọn ilé ọlọ́lẹ̀ ilé ọlọ́lẹ̀ ó wà láàyè rẹ̀ ni ok kí ìyàn bó láti kí ẹ̀ ní islam kẹ́lẹ̀ kọ́ wa èyí tí wọ́n bá kọ́ aláàmà wípé ìwòláwà máa lò kò sí tẹ́ fẹ́ wá tẹ́ bá ó kọ́ bá ti kíra wa anábì sí ìnìyàwó sọ̀rọ̀ làrúgbà ojú ti yí ń bẹ̀ ọlọ́mọ ó tún lọ́mọ ọmọ ó tún alọ́mọ tó tọ́pọ̀ ó lè kọjá jù bá ní àrúgbẹ́ tí ń kúnlẹ̀ fún ọlọ́gbọ̀rọ̀ mẹ́rin mẹ́rin gbogbo amẹ́rẹ̀ ẹni kò sí kàkà tí ń kúnlẹ̀ fàájú sọ́rọ̀ bó jẹ́ ẹ̀dùn á jẹ́ omi kí ni wọ́n mú káàwé ń bẹ lórí ẹ̀tì ẹ̀kùn àbọ́gbọ́ fún yàrá náà nìkan kúnlẹ̀ fún láìláì wọ́n bọ̀rọ̀ àwọn lọ́wọ́ ni tọ́mọ́tọ́mọ́ àwọn lọ́tọ́ wọ́n sọ kí sí ara wọn. alẹ́ tó kí ọmọ rẹ ọmọ rẹ tó bọ̀ lọ́wọ́ ọmọ bọ̀yá kò sùn lálẹ́ àná lọ́wọ́ ẹ̀ ti gbóná àbí ìyàwó ẹ̀ tọ́bọ̀ yẹn lọ́wọ́ ọmọ ní ti temperature rẹ̀ tó bá ìbẹ̀n tó kúnlẹ̀ bó ló ṣe mọ̀ ọ̀rẹ́ mi ẹ̀yin olùkọ́ náà lé ìwé ẹ̀yí jẹ́ káwọn ọmọ yọ́mọ dọ̀bálẹ̀ fún ẹ̀kọ́ fún wọn ẹ̀kọ́ fún wọn àwọn pípò sápàlẹ́ kankan bí à ń dọ̀bálẹ̀ ẹ̀yin náà ti ń pè lásà àrí ìjẹ́ bá ń pè ìnira rẹ̀ tí ọ wá sí látọ̀kan ní kíkí ìsìláàmù kò sáǹtẹ̀ ńbẹ ìmúnilẹ́rú ni títẹ̀ ìmúnilẹ́rú ni ẹlùmí ó tún dáṣọ ẹ̀bùlẹ̀ yóò tún fi yí dọ̀tí white white àbàbà kúnlẹ̀ yóò ṣe pé jọ́ọ̀ṣẹ́ ìwọ̀n ní ìgbéọ́lẹ̀ ọba padà àbá wa ní àwọn àbá ọdún ti kú láyé níwò ń gbà yẹn wọ́n máa ń sọ pé bí àbá ń hùwà tàbá tí àjà àwọn ni a máa sọ báwọn <laughs> kọgbọ́ báwọn àbá mi rahmatullahi ọjọ́ bá ti sọ̀rọ̀ tánì orí ẹ̀ iṣẹ́ èèyàn ní àdúrà rẹ̀ bàbá wa kan ní wá máa sọ iṣẹ́ èèyàn àdúrà sí bàbá wa méjì lélẹ̀ àfáà àti èmi tí mò ń sọ yìí wọn a máa sọ pé bí ẹ̀ bá ń hùwà tàbá sí àjá tẹ́ ẹ bá kí ẹgbẹ̀rún iná àtẹ iná bẹ́ẹ̀ bá sábó iná àtẹ iná ọlọ́run ti sọ pé tábà sí àjá wọ́n ní àbá ti hùwà iná àtẹ iná tọ́ ọba kí tàbá sí àjá ọlọ́run máa sọ pé iná abẹ́ ìnà bàbá wa kan wá gbọ́rọ̀ mí jáde ń tiwọn àwọn ẹ̀sẹ̀ kú láyé òsì pẹ̀ pọ̀ jù nínú àwọn afá gbà ń kú rẹ̀ wọ́n wá ní tí ènìyàn ní àdúrà rẹ̀ ẹni tẹ́ rẹ̀ tọ́ bá ń hùrù ìpè tá a bá ṣàdúrà fún ẹ̀rọ ni kò lè mú ọ ìpè ní ọmọ yí padà yóò dáa fún ọlọ́mọ sọ pé kò ní dáa fún ó sórí rí ọlọ́mọ sọ pé kò ní sórí rí gẹ́gẹ́ bọ́lọ̀ náà ti ti haram lóbi ẹ̀rì fún tọ́bátà wọnú hajji ọ̀rọ̀ pé labbaik Allahumma labbaik wọ́n ni tọ́bátà wọnú ọ̀rọ̀ pé la labbaik wala sa'daik ọ̀rọ̀ pé labbaik ọ̀rọ̀ pé la labbaik àdókọ̀ rẹ̀ wìsáàbì labbaik hajji la nílẹ̀ Yorùbá yìí àní kíkí tẹ̀ ń kí èdè Islam ìwọ́tọ̀ ọba ti islam àrà àdàbọ̀ rẹ̀ ìwọ́tọ̀ ọlọ́ọ̀tẹ̀ lánàbílẹ̀ ìlàfẹ́sọ̀ rẹ̀ ìdè yí padà bàtà nẹ́bì sọ́rọ̀lá sẹ́lẹ̀m wọ́n kọ́ wa òbí àdìdì màázùn jábà wọ́n ní màázùn jábà lọ́lọ́ sí sham sham náà lókun tó jẹmọ́ bí palestine ọdún israeli sí ń dálẹ̀ yẹn àti gbogbo àwọn Sham. Eh, Mọ̀háàdù lọ sí Sham, ọwá débẹ̀ ń gò débẹ̀ tán. Ọwá bá wọn tó jẹ́ sí pé àwọn ará abẹ̀ gbogbo àwọn pásítọ̀ wọn, wọ́n máa dọ̀bálẹ̀ fún, wọ́n máa tẹ̀ fún, wọ́n máa tẹ̀ fún. Tẹ̀mọ̀ pé wọ́n pọ̀ mẹ́rẹ̀ àyà, àti tẹ̀ wọn dáadáa. Ọwá rí wọn tẹ́lẹ̀ fún tẹ̀lé bá wọn kà ń tẹ̀ fún. Nígbà tó dé ọwá padà dé láti Sham, ó dé Màdínà padà bó ti rí ìjọ lọ́n sọ́nà láwà ìwọ̀ sẹ́lẹ̀m bó ti rí abáyìn ẹ̀ pé ó ti mọ̀ lànà wọn tẹ́lẹ̀ òtú lọ ṣùgbọ́n tó rí lọ́wọ́ ó pé àṣà abẹni náà rí káàárín òpin wá sí ọ̀dọ̀ wa rí àpọ́nlé wà mẹ́ iyì wà mẹ́ ìgbàfọ́kà mẹ́mẹ́ ọba wọlé ah tí ànábì sọ ah, ànábì jágbọ́n máa ha dá yà máa ìwọlọ́kọ̀ lọ ìgbọ́n máa orí ẹni yìí nǹkan sọ ọ máa ń dán sí ma máa ha dá yà máa kí lọ́kọ̀ lọ ìwọ máa ọkọ̀ ó ní mo rí ọlọ́run ń gbà mọ́ lọ sáàmù sáàmù forí balẹ̀ lẹ́ńtẹ̀ àwọn náà kí wọn bẹ́ẹ̀ náà ti gbà ń rí ẹ̀ka àtàwọn ìjọ mẹ́ta ẹwúlẹ́ ẹmà rọra òkúta lọ ààrẹ fún mi lọ́ta àwọn àfá àwọn ọba kábíyèsí ó lòun rí wọn tí wọ́n ń tẹ̀ wọ́n ń tẹ̀ báwọn olórí ẹ̀sìn wọn nígbà tó ń tẹ̀ ṣáà ó ti jẹ́ ọlọ́rin wọn lẹ́tọ̀ sí ká forí balẹ̀ فقال أنا الواسف في أقول الزوج فيما لو كنت لو كنت أجرا أحدا أن يخرج لأحد لأمرت الزوجة أن تخرج لزوجها من علم حقه عليها ونكاين ماذا هو مو ní ọ̀pẹ́ nìkan láṣẹ rínú àlùmọ̀ mẹ́kọ́ tẹ̀ fún mi ní ọ̀parí ní ọ̀parí tí ń bàjẹ́ ẹ̀wà sọ pé kẹ́nìkan máa tẹ̀fẹ́ nìkan ìyàwó lè bàjẹ́ máa tẹ̀fọ́kùnrin ìyàwó ni bàtó tọ́ máa jẹ́kọ̀ ní wọ́n sọ pé ọkọ mi ò mọ́yíká oṣù mọ́yíká oṣù ṣùgbọ́n sọ bẹ́ẹ̀ fóhùn dà yẹn ni pé ànábì kọ́kọ́ kọ̀ fún mọ́ a ebùnà jáde ọlọ́bì àmà ẹlẹ́mí ò pé ah, ànábì tẹ́lí bá fún ni àdúgbò ànábì tẹ́lí bá fún ni pé ọ̀tẹ̀lí bá fún ọ̀tẹ̀lí bá ní ọlùtẹ̀lí bá ń tiẹ̀ ní ókè jábọ̀ gbogbo ṣe wí náà tí wọ́n ń gàrù wá níwọ̀. àbá tó bọ̀ gbà bẹ́ẹ̀ ni pé ẹni pé arábìn tẹ̀rí bá ń ti ẹni ọ̀sọ̀ kàwá àbáyé. ok ìwọ́n ti ẹ̀ ń kọ́ tàkàbù rẹ̀ ìwọ́n ti gara ń jẹ́ pé ọmọ kí ó tí ọba ti tẹ̀ jẹ̀mọ́ tí ọba ti tẹ̀ ọba ti tẹ̀ fún ọba kí ọ ó ń gàrù ló ń tán ìwọ́n gàrù ní kíni ó ń gàrù Salman Farisi Salman Farisi kì í di lárúbáwá iru ubi mi náà ti jẹ́ yorùbá tí wọ́n náà jáwúdá lọ jẹ́ yíbò tọ́ jẹ́ nǹkan kan ìrántí ẹ̀ náà sọ òun náà sì lásà táwọn náà ti kíra wọn lu wọn ní ẹ̀yà wọn tó mbò sí ọpàdé àwọn náà ní ojú ọ̀nà jọkà nínú náà wọ́n jọba ọkà pàdé ọ̀nlọ ẹ̀jẹ̀ jẹ́ rẹ̀ tó bá tètè pàdé lójú ọ̀nà láwọn náà ti bó ti pàdé ànábì báyìí sallallahu alaihi wa sallam Salman wá jẹ́ tó fi wọ́wọ́ ẹ̀sọ̀ wọ́n ìsìlámù gbani fari ara àwọn eré àwọn Iran kankan yẹn ó ní Tajikistan gbogbo eré àwọn ẹ̀rọ fari bí Salman fi rí ànábì báyìí ọ́dẹ̀ ṣẹ̀ṣẹ̀ wọ́n ìsìlámù jẹ́ kò tí ì máa tẹ̀lé à tí wọ́n ní àtọ́nìṣẹ́ wọ́n bó ti rí àjẹ́bì báyìí sallallahu alaihi wa sallam ọya àti ààrùn kúmùrù ọ̀nà bá tẹ́tẹ́ tí a mọ̀kọ́ ẹ̀sẹ̀ ìgbàgbàmù ní tí ń gbé bò náà lò tó wọ́ kí a ní fífún sọ́rọ̀ ẹ̀nìbà tó fún pé yá salman látàkì gbòrì wọ́n fún ìbàlẹ̀ fún mọ́ ẹ̀dùkọ́ ọgbọ́n ẹni tí ọ̀tẹ̀ gan lọ tí ó tó tẹ̀ yìí o ẹni tó tẹ̀ fún ẹgbẹ́ ọgbẹ́ má tẹ̀ mọ́ wọ̀ tó wá ń tó wá ń kọ̀máǹdì yàn pé àwọn ọgbọ́dọ̀ má tẹ̀ tó bá tẹ̀ ìwọ́ òní lálùbáríkà ìwọ́ ló ní lálùbáríkà ìwọ́ àfọ́ torí pé ó ti yọ àlùbáríkà kúrò lóbi sí ayé ẹ̀ pẹ̀lú pé ó ti kọjá pé lẹ́bùjẹ́ ti sàn lẹ́bùwà Muhammad rabba alẹ́gbẹ̀ẹ́ ọ̀fẹ́ báyọ̀ fún mi wọ́n Salman ẹni ní kú tí Allah ó ní kẹ́lẹ́kọ́ máa fẹ́ báyọ̀ lórí bá ó di mílò báwọn òyìnbí máa dá wa lóhun ìwọ́ tó ní àṣà ní ohun aláṣà náà ni kàdìmọ́nù náà aláṣà tó bí àṣà wà àrẹ́bí ṣe rọ̀bíṣẹ́ tàbí ìtàn tó rọ́bíṣẹ́ ilẹ́ẹ̀kọ́ bá rọ́bíṣẹ́ àtàkẹ́ náà fínà máa mọ́lẹ̀ fínà máa tó balẹ̀ ó di méjì báwọn ẹjá wá wo àdísítì mọ́mọ̀ tó ní ìdí mí tó wà mẹ́ tó jẹ́ sí pé eh, anas lọ́gbà wa rọ́bí ọlọ́ ọ̀rọ̀ mọ́sùlú ọkùnrin kan náà tàbí ní ilé òjìjẹ́ ọlọ́run wọ́n tí ọlọ́run àtẹ́bẹ̀ ìrìnàjò lọ́wọ́ rẹ̀ torí pé onírànà gbogbo àwọ́dáwà ní ìsàmbà kìí ṣe ìran yìí nìkan lọ́wà gbogbo ọ̀rọ̀ lọ́pọ̀ mẹ́rin tá a bá pàdé ara wa ìní àti brọ́dà àti brọ́dà àti brọ́dà ní a bá pàdé ara wa síkọ́tẹ̀ hmm? máa gbọ́ wọlé síkọ́tẹ̀ fún mọ́lẹ̀ lópin ìyàn yìí nìkan ló ní títẹ̀ ẹlòmíì kò rí ìrìnàkọ̀ jáde yàbà bóyá Yorùbá ní àṣà ah! àṣà Yorùbá ní àṣà Yorùbá ìsàlẹ̀ lọ́wà lọ́dọ̀ àwọn aláṣà ní torí pé ẹ̀yìn kọ́ ní pìlẹ̀ nítorí ní Yorùbá bẹ̀rẹ̀ ìjọba àwọn tẹ́lẹ̀ kọ́kọ́ ń ti dáadáa pọ̀ fún ilé ogun tó báǹtì ara rẹ̀ wá sílẹ̀ Yorùbá nígbà àbí ọba gbọ́dọ̀ lámúrúdù ọ̀kan kàtẹ́ ẹ̀má kan náà ọwọ́ lọ kàtàn lámúrúdù lámúrúdù kankan nígbà òde náà ni yorùbá ti tó jẹ́ sí pé àwọn èdè kan bẹ́ẹ̀ tó jọ yorùbá púpọ̀ ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ mi ní gbogbo mo tẹ̀sí pàdé ẹ̀ náà ìlú ọ̀hún ti kàmọ́ láti pàdé mo bá ti ń sọ̀rọ̀ láàrin ara wọn èdè yìí ti àjọ yorùbá tó wáyé èdè gálà gálà mẹ́ǹgà wọ́n mú ọmọ gálà kò tí kò tí ọ̀kan máa sọ̀rọ̀ ọ̀dí wọn ó rí bí ó sì jọra wọn tó ìgálà náà pé gálà mẹ́ǹgà náà wọ́n bẹ ní Benin ó sì ń bẹ asákílẹ̀ ní ẹ̀rùn halẹ̀ mọ́ àfẹ́ àní ṣùgbọ́n máa wò fẹ́yìn nìkan lè làtà ọ̀ jáde lọ tó bá jáde ọmọ pé àwọn àṣà tó gbé àṣà rẹ̀ ń bẹ̀rẹ̀ àwọn àfikàn tó ti yàn tó nítorí ìdí eléyìí àṣà náà lẹ́ni ìdí ìlọ́jọ́ àìlẹ́ta àṣẹ́lẹ̀ tá a bá pàdé ara wa lójú ọ̀nà láwọn ara wa bá pàdé ọ̀nà tí kátẹ̀ Ah, no Àrẹ́bì ní káàì ìwọ̀ ní kí ni, òsì káàì kankan, tó rí bó ti já nàbí lẹ́jẹ̀mà sọ́rọ̀ bá. Àyẹ̀ ni há ní ìlà. Tí kọ́ tẹ̀ fún bí i sí ọlọ́. Àgbẹ̀dọ̀. Bó ti ń gbọ́ ọmọ yáà rẹ̀ wọ́tọ́ ń tẹ́, máa yí padà ní ìyẹn láàrín àpò sórí rípọ̀ tẹ̀lá nàbì lẹ́yìn sọ́ọ̀rọ̀ ó dì ní pẹ́sẹ̀ oúnjẹ pọ̀ jọna ẹlẹ́ẹ̀kẹ́ wà nàbì káni ó ní a máa tẹ́ àṣà kìra wa rẹ̀ lókè sí ká dì mọ́ra wa ká sì kíyèsí ara wa anábì wa dàlóhùn ọ̀gbọ́n sọ̀rọ̀gbọ́n ó di mélòó wa àṣà títẹ̀ ó bèèrè rẹ̀ arábìnrin ká ọ̀gbọ́n wọlé àṣà kájì máa ní gbàjù láti máa kíjà ní ọdún pé wá ara mi lá ẹ̀rọ rẹ̀ hmm? ok tí a bá parí ara wa kásálámà káṣì mọ́ ara wa káṣì pọ̀lá wa lọ́wọ́ ni ànálùwà dáadọ́ pé bẹ́ẹ̀ kíkí ọlọ́lá kìíní bọ́ yí dáadáa mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà وللبناء بمعنى الوقوع فلا يكون الا لله عز وجل. gbogbo àwọn ìlẹ́tọ̀ láti máa ṣe fún ọmọ ènìyàn ọlọ́run nìkan náà láà máa ṣe títẹ̀ àbí wọlé ẹlẹ́wọ́n lọ pé forí balẹ̀ ní à ń sọ forí balẹ̀ ni ó kò lóṣòó ń tiẹ̀ ni ó gbogbo ẹ̀ náà lọ́wọ́ bẹ̀rẹ̀ àwọn àbá àkàmà máa wá wípé ẹ̀tún lóṣù ọkùnlẹ̀ ọ̀tẹ̀ náà máa wá wà wípé ẹgbẹ́ lóṣù àwọn bẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn akẹ́lẹ́ lọ ẹ̀wọ̀n àbá àti gbogbo ẹ̀ ní ànábì ní ẹ̀kùn tó ànábì ti sọ jẹ́ ọkùnlọ́wọ́ rẹ̀ yíé máa wá wàhárù múláhù tó jádá a tú wẹ́lẹ́wẹ́lẹ́, ẹni ẹnìkan ni a ṣe nìkan rọ pé láìsílẹ̀ ẹgbẹ́mọ̀ pé kò rí nàrí mímọ̀ ni ìmọ̀ tẹ̀míyà ní alìhìná olè makhluk laysa min as-sunnah alìhìná olè makhluk هو مأخوذ من عادات بعض الملوك والجاهلين arábìnrin òṣìṣẹ́ òṣìṣẹ́ àdínábì sọ́rọ̀ làwà sálà kí a máa tẹ́ ìjọba tí wá sínú súnà jẹ́ òjú wà náà ti kíni ẹ̀ sáàtì súnà ni wọ́n náà bẹ́ẹ̀ sí lórí àfikà kó

ṣùgbọ́n ẹgbù gbàdẹ́bá ti ra yín ẹ̀bá ti pàdé báyìí gbàjì lẹ́ẹ̀kejì náà gbàjì ilé òun ìwọ̀n náà ti dá mẹ́ ilẹ̀ tó yí abáhùn jẹma láàrin ìgbà tí àyàwó ajébẹ̀hùn alábẹ̀wá Yusuf àrí sọ̀rọ̀ wọ́n wá ń túmọ̀ àlàlọ́wọ́ ní wàkọ́ọ́lá wọn Alábìí tó wá sọ pé ilé náà ni túnmà alátúmọ̀ ọlálànà tí ọ bàbá mi tọ́ ọgbọ̀n sí tó gbọ́ sí tí wọ́n sọ fún ẹni tó ní kí mọ́ pàtẹ̀ báwọn yìí. So, question number yẹn lè máa dáa. Ẹni náà máa rí pé ẹni ah, tí tó calm down tí ó sì pẹ̀lẹ́pẹ̀lẹ́. Èdè lọ́rọ̀ tó fi sáré túnmà àlà. Tọ́mọ kí tọ́mọ bá déwájú bàbá rẹ̀ títà fún bàbá rẹ̀ náà mọ́ pàǹpìn. E ní òtí ẹ̀dà fẹ́nà pé jẹ́ndà kí bàbá mi ó ti ní òun lọ kọ́kọ́ tọ́lọ̀ fún òtí ìfúríbalẹ̀ gẹ́gẹ́ ìfúríbalẹ̀ tẹ́ ń tẹ̀ fún dábàá pé wọ́n kọ́ ọ́lá yá òun lọ kọ́kọ́ túmọ̀ àlọ́ níwọ̀n bàbá ìtumọ̀ láàrin rèé o wọ́n kí ló wá fà tó fi gbá ju bàbá tó gbá wájú bàbá láti máa túmọ̀ àláyìn àbọ̀ ìtọ́wọ̀ sí bẹ̀ ní pé tí a bá ń ta lọ́mà láàárọ̀ jùlọ nínú bàbá àtọmọ Yàkóbà bí Yusuf wọ́n ní kọ́ sọ pé Yusuf ọ wà nínú tọ́pà tí wọ́n fi sáré sọ ìtumọ̀ àláì Ìjẹ́lá wá lè tara ilé ìsọ wípé nítorí bẹ́ẹ̀ a lè sọ wípé anátọ̀wà Yàkóbà ti di bàbá Yusuf àìsàn àti ìṣẹ̀lá ìkọ̀ọ̀mọ̀ tó máa aláàmọ́ ọmọ ẹ̀lọ́mọ̀ tó alẹ́ sọ báwọn pé àgbàtí ah, wà tó ti sọ̀rọ̀ yẹn àti tí bàbá ọmọ nìyẹn ọmọ ló fi kí ni ọmọ lọ́mọ àǹtà náà ní pé àkẹ́sí ah, fúlàní òun náà mọ̀ kódà àádọ́mọ́ pé wà ní ẹ̀mọ́ tàbákọ̀ òun àádọ́ pé yíṣùkú kan táájú bali, báyìí àtúnkapá máa ń pé kò sí èméjì ńlẹ̀ ọmọ tí máa rẹ̀ ọmọ tí máa rẹ̀ ẹ̀wọ́n máa ń tíra rẹ̀ lẹ̀ sí láti fún máa padà sẹ́yìn wọ́n tí wọ́n bá lọ wo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gan wọ́n máa fún bàbá mọ̀ sílẹ̀ ohun gangan náà sọ fún ànẹ́lùwà yóò tí mo ń jẹ́kì ní àràǹfẹ́ aládọ́ láyọ̀ mọ́sọ̀ bá wọn àgbà rẹ̀ ìṣẹ́ wà á mọ̀ sílẹ̀ ẹ̀lọ́wọ́ sọ́dọ̀ tí yóò sọ́yà karùn-ún Aya kan ló sọ ti yíò sọ pé ìkọ́ aláyá Ìjọba ìrìnàṣẹ́ wọ́n láwọ̀ tí mẹ́rin ní ábù náà yọmọ mi látọ́kọ́ sọ̀rọ̀ yá kà má tó aláàrẹ èéfò aláìfò àti ka má lọ ọ̀sọ̀ àlátọ̀ ńlá báwọn ìpán rẹ̀ fàyà Àlátọ̀ ńlá ìlàkúwọ̀ lọ الشيطان من الشيطان Bàbá kìdílẹ̀ láwọn. Ẹni tó sọmọ́ pé máa sọ àláì pé ẹni tó lọ́la pé mo rí ìnira ètò àhàdà àṣà mo rí ìràwọ̀ mọ́kàn àti ohun àtùsùpá. Ráyé tó hún ní ìsáàdì ní. Ráyé tó hún ní ìsáàdì ní. Láàrín kí lọ́wà kàá ń bí ara ọ̀ ìràwọ̀ àṣùpá àti oòrùn ń bó lọ́wà òkè ṣe yẹn ilẹ̀ lọ́wà ibi tí wọ́n bá yẹ̀ sọ pé kí ló dáńtà ní kọ́mọ́ pàtàn fún àwọn ìgbọ́n rẹ̀ àjẹ́ tó bàbá ti ma ìtumà rẹ̀ sí àwọn ara ọ̀rọ̀ mọ́kànlá àwọn ìgbọ́n rẹ̀ oòrùn àti òṣùpá èlé àti eh, wọ́n sọ fún wọn tí wọ́n bá gbọ́ tí wọ́n bá gbọ́ wọn ò ní sùn wọn ò ní wo wọn ti ṣọ́ léṣe náà láti sọpá ní nǹkan jọ ọdún mẹ́ta sí àrí mẹ́rin sí ìpín wọn gbọ́ lọ ó lè aláyẹ lè kì jáde níjọ́ tó sọ aláwọ̀ fún bàbá yẹn bàbá yẹn náà ń kẹ́ bí ilé mi rè àwọn الغب من الشيطان إن الشيطان للإنسان عدو مبين وهكذا في النقاط أو لم تستقبله شاءت قد منع من هذا لوجه قبله بين ìṣẹ́yìn wá lè máa sọ pé ànábì àkúgbọ̀ ọmọ ìtumọ̀ aláì ọmọ ṣùgbọ́n ọmọ ṣáájú bàbá sọ̀rọ̀ àndẹ́ ọmọ lọ́wà láàrin ọlá ọmọ náà sọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ hmm, orí ilé ìjọba náà wà ọmọ mhm. lọ́la náà ọ̀rọ̀ tí bàbá wọn fẹ́ lókè mẹ́nu àyà kan tó ní inú fún wọn ìpèsè ilé èèyàn gbádùn wọ́n ni náà ni Yúsùfù náà rí pàà nínú àyà kẹwàá nínú àyà 100 ó ní orí o náà gbàgbé tí bàbá sọ ẹgbẹ̀ rẹ̀ pé ìfàyà fún ìlú Ìyọ́n bá ń múrò pé ya ẹrí gbogbo ẹ̀ tí ń lọ máa ọmọ ẹlẹ́kọ̀ọ́ ó ti gbẹ́kọ̀ọ́ ní láti gbà títí wa kékeré ó sì wà lórí ẹ̀ ní bàbá sọ fún mi ní pé èṣù ni ó lò wọ́n o ó náà yá sọ pé mi ń bá a lè á ń bá a lè á ń nàdà ṣe ń kọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ ní ìdájọ́ wá sí ilé. wọ́n náà máa dó bí kaba ti tẹ̀lé kaba máa ti ní kí ọjà rí tó ti borí ń bẹ̀ máa lò bẹ́ẹ̀ èṣù ló sí bẹ́ẹ̀ sì ni lóòótọ́ bẹ́ẹ̀ náà lò ẹnì kí ò ní sáà fún kí sọ̀rọ̀ mọ́ lọ́wọ́ sí kò sí náà yọ máa sọ yọ máa púṣì ẹ̀fẹ́ ṣèṣì ṣèṣì ṣèṣì ẹni kí mo sì ní ṣe dáadáa ṣèṣì ọmọ máa dà láwọn pé ó tó bá ń ná tó bá ń ná ìwọ nìkan kọ́ ẹlòmínú sí ìdíjọ́ ọ̀ràn yà àwọn máa máa gbé fásiwá bọ́ lórí ìdíjì pé ẹbí bí mo sàhápù lélẹ́ ìdíjọ́ ọ̀ràn yà láti kọ́ ọ̀gbẹ́ mọ́lọ́wọ́ wa ń di aburú kò ní kó tó ẹgbẹ̀ṣẹ́ṣì ṣèṣì ṣèṣì tí ìbàjẹ́ jẹ́ hmm, náà nìyẹn hmm. قد جعلها ربي حقا دليل على وإنما الله هو الذي يجعله حقا فما كان خيرا منها فتحقيقه من الله وكذلك العمل وكل منهما يحتاج الدعاء لكي ينال من الله جعلا كما نصر يوسف هؤلاء فجعلها ربي حقا. نعم وكان النبي يوسف صلى يعني الله عليه وسلم فجعلها ربي حقا هي àìpé على tọba lálàmọ́rò pé ó ti rí ọ̀dọ̀ ọlọ́run àti ẹwà o òfin já àlò ẹ̀sìgbẹ́ tí ó bèrí bẹ́ tí ọba ti já àlò ẹ̀sìgbẹ́ ọkàn lálà ń tiẹ lásán ni àlàárí atẹ́gùn ni ọwà máa kí sọ́lọ̀ ní àbá lálà rere tọ́ba lá hmm, náà náà ń bá àlàgé máa tún máa láwọn ìlú ọbẹ̀ rẹ̀ gbogbo àlàtọ́ lọ́nà hmm, àwọn ẹni tó jẹ́ ẹlẹ́sìn Islam tí wọ́n máa ń tí a kò fi ọlọ́run mọ́ jìnà sí haram àwọn ní ọsúnmọ́ alágbègbè ju ẹjí ọba ti bẹ́ẹ̀ ìwọ́n jẹ́ egbó nílé ọgbẹ́ lójú wọn kò wáyé àbẹ́bọ́ lámì kò jẹ mọ́mà tó mẹ́ pé kíní kan kan ìjàbọ́ ìgbà tó lọ sí wọ́n náà pé ọ̀sá tẹ̀ mọ́ ọ̀sá tẹ̀ mọ́ tọ́ látàrí gbogbo ẹ̀sá kò tẹ̀ ìjọra wọn ìjọmọ̀ tọ́wọ́ lálà tó ní túmọ̀ tó bá fẹ́ pè é ó ní bí a ti máa tú máa máa túmọ̀ àlábìlà áti àti máa wúkọ̀ ní tẹ́ ń tọ́lá làbẹ́gbò lórí ìdí wọ̀n mú wáyé ìjọba lọ rẹjà lọ́pọ̀ tẹ́lùmí àwọn arúgbẹ́gbónà rẹjà lọ́pọ̀ àkọmọ̀ àwálù ti ẹ̀nà bóòlò dèrè bóòlò tàwọn dèrè ma pé a eléyìí tí ń túmọ̀ sí lọ́dẹ̀ léèrè tó yẹ̀ sí pé orí ní ọjẹ̀ fílé àbúrú ní ọjẹ̀ fún o lè rí nǹkan dáadáa ilé tẹ́gbì dáadáa ní ọjẹ̀ láti sínú rẹ̀ mọ̀lọ̀ fi ń tọ́dá lọ́dún tó bá máa àlá ọyọ́ sì máa túmọ̀ sí opposite o sì lè rí àbúrú ayé o lè pé ògbókù lọ́wọ́ ọ̀dàgbókù ògbókù yẹn ọ̀sán bọ́lọ́dá lórí <laughs> Eh, lọ́pọ̀lọpọ̀ gbà ní àbálòm lọ́wọ́ kì í dábù yà á máa túnmọ̀ owó á máa owó owó ha wọ́n bọ̀ owó ha wọlé ní ní odò àlà títú kankan ọkà máa wò pé hẹ́ ọlọ́nkú tẹ̀rẹ̀ àti sọ̀rọ̀ ilé ìwé nípìnlẹ̀ dáadáa ẹ máa fẹ́ ṣe ó lè lọ gbọ́ àwọn àkọ́padà náà. wọ́n ní àwọn odidi ogójì ọdún ní bẹ láàrin àlátọ́nà bíi ṣùgbọ́n àti ìṣẹ̀lẹ̀ pé ọwọ́ àtẹ a nílò àdúrà ọ̀ má máa kánjọba ẹlòmí ọkàn lálà dáadáa àwọn ìṣòro bí àlágídí ah, sí ni yóò máa rọ́ọ̀tì yóò tún máa jẹ́ àǹfààní kékeré ó sì lálàgídí ní ah, láti ọdún méjì náà àríkùn ọdún méjì péré ẹ̀ẹ̀dẹ̀wà bóyá ó kù díẹ̀ tó kú láyé lódò rálá ọmọbẹ̀mẹ̀ nínú ààbẹ̀ èyí ọ́sàṣẹ́ ọ̀sẹ̀ nìkan náà ni bí wọ́n nílò ọ̀sẹ̀ lójú ayé náà tó fọ́dún yẹn nínú níbẹ̀ láàrin lílá láti ṣiṣẹ́ rẹ̀ ẹ̀rí pé nǹkan ó ti ṣẹlẹ̀ gan ló fi jẹ́ sí pé tọ́ ọba lálàrí rẹ̀ mọ́kànjú o rárá ayé ẹ̀ lọ sáà máa pé mo ti ń retí mo retí ẹ̀ sì máa bẹ́ẹ̀ lọ́nà نعم يا بابا ها وقال أحسن به من السجن وقد أحسن بي ولم يكن أحسن إلي لبيان الإحسان به في الثاني وكأن الإحسان الإلهي مطلق به كما تريد الباب آه الباب طبعا وقد أحسن بي بي طبعا وقد أحسن فلان هذا سيدي هذا احسن الله إليكم إلا لا ترى ما أحسن إلي يعني wọ́n ní ọ̀kọ́lẹ́ àtàlà bí bí wọ́n ní bá lọ lò ń gbọ̀n túnmà sí pé àà dáadáa tọ́lọ́wọ́ bá ti fún mi ọlẹ̀ mọ́mí lára pa ọlẹ̀ pa ẹni pé ọlẹ̀ tó wọ́nà gẹ́ni ọ̀fẹ́ jáde mọ́ wọ́n náà mọ́sá ló sí bàbá lẹ̀ máa kàrí ìṣẹ́ ti parí náà ọlẹ́ òpé ara kan náà ní

títí nù túmà ẹ̀wọ̀n gan o ń túmà kòtò gbogbo tó lò ní ayé tí ọ̀rọ̀ lọ́rùn ló lo lápò àṣìṣẹ́jìnà fún láàrin Àtún a lè sọ ní sáàdì kejì pé a lè sọ pé kọ́ọ̀lá dára lè Àwọn ní sábá ní pé kí lọ́bàá tó sọ pé àkọ́lájà nínú síjìn tọ́kọ̀ síjìn lè ká lè túnmẹ̀ pé torí pé ìgbẹ̀gán ìbẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. نعم لأنه قال أن السجن لا يحكم كما قيل له هيك مش وعنده صلاة يوسف آية 54 مو جاي دينا وانا لا لا 54 55 56 هذا بيت يا الله بعد الله قال لمن يكون وقال الملك ائتوني به أستغفر نفسي ولم تلاقى الثمر ولم تكن يوم لدينا تمكين سعيد

Wọ́n ní tó máa tó lọ pé wà bàbá dáhùn sẹ́lá ní ilé àkàrájà ní ilé ṣe ṣètò Sùmán. Torí pé lẹ́yìn ìgbà tó jáde nínú ẹ̀wọ̀n àti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ó jáde inú kòtò, ọlọ́bẹ̀rẹ̀, ìyàtọ̀ bẹ̀rẹ̀. Ó kù nílé ààfin ọ̀gá ẹ̀, ìyàtọ̀ tún bẹ̀rẹ̀. Mọ̀ níbi tí ọlá ti bẹ̀rẹ̀ nígbà jáde kú lẹ́wọ̀n. Wọ́n lọ́ra sọ́lẹ̀ ṣàbá náà pé ìtọ́bà wàjá àbíkún mìnàlbàdì. Ààyìn ah, ẹ̀gbọ́n mi àti bàbá àtàrà àtẹ́bí jẹ́ dé àwọn òkú lọ́wálé ẹ̀ká àbọ̀ látòkó. Wọ́n ní ọ̀rọ̀ ní alábẹ̀ Yúsùfù sọ́láàrin tó lókó fi ṣe mọ́nù ọ́fíìsì ọpẹ́ bọ́lọ̀ wá di ara rẹ̀. Wọ́n lọ́rọ̀ tí alábẹ̀ Yúsùfù sọ́láàrin pé bí ìjàpé Wọ́n ní ọlá ń bẹ fún ara ayé ju àrò. Mo ló máa bá. Oko ló máa bílé. Ah, àwọn kan láàfẹ́ ló kún dáwọn. Oko tòsí ló máa bò pé sílé. Wọ́n ìlú dáa ju òkò lọ. Ọ̀rọ̀ tí a sọ yẹn, torí gbá bí dúpẹ́ bọ́lọ̀ ní pé ah, àròkù ti wáyé. Ah. tọ́ mhm. tọ́ okú àti ilé lásán ọwá kú ara okú àti ara ara okú àtàrà ilé tààlọ́lọ́lá jù àǹsà náà ni pé ara lé ọlọ́lá jù kúrọ̀ kúrọ̀ ní kúrọ̀ láàrin kìí tó wọ́n gbò kọ́ríyà ẹ̀yìn jẹ́ lọ́dọ̀ ìlú yẹn ń pè kọ́ríà ní èdè Islam mhm. wọ́n ní aráàlú lọ́lájú ará okú lọ́wọ́ aráàlú lọ́lájú ará okú lọ́wọ́ eh. Ànábì ọlọ́run sọ́lọ̀lọ́wà rẹ̀ olúgbùn làmọ́lẹ̀ ọbẹ̀ sára ẹgbẹ̀ ará alé lọ́lájú ará okú lọ́wọ́ kila dìtì náà wọ́n ni máa ń sàkánà lìbàdíyà máa ń sàkánà lìbàdíyà tàjáfà ọ̀rin ààrẹ ní tí wọ́n bá bí ọ̀sọ́kò gan tó bá kú lọ sókò ọgbọ̀ Ara tí máa jàfá ní kí ọgọ̀ jàfà ó lè lè kúlè. Jàfà ò lè nímọ̀. Gbogbo nǹkan rẹ̀ ló sì lòdí lọ́dìkẹ́. Ọlọ́ọ̀lá wá tí ń gọ́ mi àti tí ń bọ́ ẹnìkan náà ni ọ́ta lọ lájá ní náà. Ààlè gbáró kú lọ lájá láàkú. Mo gbé mọ́tò lọ sí bíléèdì kalọ́nà tàbá ń lọ sí Òṣogbo tàbá gbọ̀nà àgbàgbà nǹkan kan yẹn. Nígbà lọ sí ẹ dáwà bẹ̀rẹ̀ mo wá rí bàbá kan tí ò lè ṣe dáadáa mo bá ẹ̀jẹ̀ ń gbé yín dé àárọ̀ lọ sí tìǹ abáwọn ọmọ mọ́tò bá ṣe ó tilẹ̀ fún ọkọ̀ mi láì láàrẹ̀ àfi ìgbà tó fẹ́ já ó ti tẹ́jẹ́ pé gbogbo ọgbọ́n ní gbàgbọ̀gbọ̀ àkílẹ̀ lẹ́yìn àwọn tó wà ní mọ́tò wá fẹ́ kí Ọ̀dọ̀ ìjọba ẹ̀rẹ̀ ìgbà ìjọba Nígbà ajé alẹ́ kan, mo ní tí mo fi ní a máa sọ̀rọ̀ ní gbà láti ní ìrìn òlé bù ọmọ tọ́fà, ọkọ̀ tí nókú jágìlì. Bí ọ̀bá ti dáadáa ọkọ̀ tí máa nókú, ilẹ̀kùn èdèdè sí. Ó ti wá máa lára. Gbogbo ọkọ̀ tí a máa gbé lógo ní ọ ti gbàà,

inú gbogbo orípa akọ́tẹ́lẹ̀ sí madaraki ó ní wàláhì sọ́màbìlà àwọn olórí ó ní kò rọrùn tó káwọn ọlọ sínú gbó lẹ́rí fún màtákà ní jáfí àbújáfà ẹ̀dá fún nínú kọ́ ọmọ rí ni ibi tó ń tún wá lọ tètè òun máa ti tọ́lẹ̀tì fún ọ̀dọ́ rárá nya ah, ọ̀gá ọ̀tọ̀ tí ẹ̀ tí ẹ̀ láwà ní akọ ń bẹ akọ́mọ láti lẹ̀ náà àwà àti àndèlè onírin sí iwájú ẹ̀ àndèlè ọ̀rọ̀ àwọn àtàwọn ti ṣe pàràǹdà àwọn aláṣẹ báyọ̀ wọn ò sí síbẹ̀ nígbà mo bá débẹ̀ ní ẹgbẹ́dún méjì sí ìṣẹ̀lẹ̀ mẹ́ta àwọn ti ti bá ń lọ́dá mo bá ní ayé àkàwọ̀ òfin àwọn ẹ̀ wọ́n sì kan wọ́n sì sí lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n sì fòkun ẹran wọ́n sì fi mo ní àfihàn ayé àti ìdíkọ̀ kíákíákíá màsáka náà bá rí àtàjáfà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tààrà òkú bá bẹ́ẹ̀ jẹun jù tó ti jẹ òun ìkí ìkànnà jẹun tààrà òkú gan ni mọ́sọ́fọ́ ìrọ́kà pẹ̀lú pé ìkànnà kíní yìí ẹ̀sùn wọ́kẹ́ tó jẹun ìrìnlẹ́jẹ̀ àtúnwọ́

كما سبق على رسوله والله عليم حكيم wọ́n náà máa wò tí ó rí bẹ́ẹ̀ pé wọ́n ní àwọn ní awọ́tì tí kìfèrè ọba wà lóko yọ́wọ́ sí ti kìfèrè ipò lọ tí wèrè oko ọba wà wèrè oko ló gbé wèrè wèrè gbòòrò yóò gbé tọ́ọ̀sì oko òun ọ̀wọ́rì tó bá dé gbòòrò ó rí yóò dìyà gbogbo nǹkan oko tó bá yá burú ni tó bá dé gbòòrò tiẹ̀ ó yàtọ̀ ní bá ń lábájá wọ̀ bí àní ọ́ ní gbòòrò ní àmà ìjẹun púpọ̀ tó bá mú lọ sóko wọn fẹ́ ilé ọmọ jẹjẹ ẹnìkan alóko náà ni wọ́n bá gbé ọwọ́ akíá náà ẹ̀sùn jẹ wọn òfin sí dáadáa wọ́n bá ti wà àmàlà rẹ̀ asáfẹ̀kún alé àbámbíọ́nì rẹ̀ ẹ bá fi hàn pé sọ́wà òkè àwọn méjì rẹ̀ ẹyọ kan dáa ní oṣù àgbé ìtọ́wà òkè wọ́n méjì rẹ̀ dáa nígbà òwú bẹ́ẹ̀ àwọn tẹ̀ fẹ́ wò lójú mẹ́kí lọ fẹ́ wò lójú ọmọ bí ó ti ní àwọn èèyàn wọ́n sọ̀rọ̀ ìwọ́lọ̀ wọn oúnjẹ kú tó jẹ́ ìgboro àwọn ó ti yalayala sí pé ó jẹ́ jẹ́ sí pé àwọn mọ̀ pé kí ọmọ gbìnrin díẹ̀ tọ́ àwọn àjọba ní máa kọ́ ọ́ Lọ́nà kẹ̀lú ìrìn tọ́rọ̀ kárí nígbà yìí mọ́ sàdọ́ àwọn agbogbo ọgbà mọ́ka ọ̀rọ̀ ẹ̀. Ó ní sọ wípé lọ́mọ́ká. Hmm. Wà ní ìyàmá. Ọ̀rí. Ó nígbà tó jẹ́ sí párọ̀ oko, àwọn oríṣiríṣi ìgbà tí ó dá pọ̀ lọ́dọ̀ wọn. Ọlọ́run wá discipline wọn, ọlọ́run ò gbá nàbí kankan dìde lóko. Hmm. Ní orí nǹkan. Ẹ aláwọ̀dìdì ayàgbà àtọ́tì Yusuf dánkì náà ni oní 109 níparí ẹ̀ wọ́n náà náà wọ́n náà máa Kúrọ̀ Madina, Nàílì Madina, Nàílì Mudun, àwọn àrùn ní àti ìgbànà bí ọlọ́run. Ó lè rán àjọ ọlọ́run kàdáà pé ní àti gbogbo bá díà kìí bá díà ò lónìí náà. lẹ́yìn wá gbà náà inú mi tó wá dùn gbà mo tó rí bí tí bàbá wa ṣe fi ìsáà tún tẹ̀lé àti gbóyè báwọn pé ìsìn ìwọ̀gán ará bàbá pé ó pẹ́ afẹ́sẹ̀ǹdì ọlọ́mọ ti dá wa ẹ̀rọ ọmọ bọ̀ pé ah, a mọ̀ sáta lè já bá díyà jáfà ìwé ah, àmì ọlọ́kọ mọ́wọ́ ah, náà ọlọ́kọ Ìṣírù rẹ bá lọ lóko ìwò ìṣẹ́gbẹ́ ẹgbẹ̀gbẹ̀rún ará àgbòrò mi ìjẹ́ tó ti gbọ́ ẹni tó bá lo oko láti lọ kọ́ wọn lẹ́sìn láti lọ jẹ́ kára náà ti ẹ̀kú ònú jàpá òbí ẹ̀ ẹ̀wọ́n kò ná ẹ̀kọ́ gbogbo wà tí ọ̀dá wọn mọ̀ pé báyìí ní báyìí ní ọ̀tún rèé òsì ẹ̀ ń bá lọ sóko nítorí eléhùn ìwọ̀tún lọ́lá bí ẹgbẹ́ ẹgbẹ̀rún ará àgbòrò lọ́ntì mìíràn ni àfáwà igun tèmí àbẹ́ aṣọ wípé wàtàkìrì hmm, ààrùn oko lápapọ̀ àtàrà alé lápapọ̀ láńsọ látọ̀ yìí ṣùgbọ́n ẹyọ ẹyọ ẹyọ ẹyọ ará oko àtàrà alé àìsìfọ́kànà ààrẹ bí ọ̀tẹ̀ pé ẹni tó ń fi dáwà ní fílẹ̀jì ní ọ̀rọ̀ pé àmọ́n sákàrà nípa tí ọ̀tà jáfà òkò lórí ìjẹ́ òun lọ mú jàfà òkú lára àwọn ará òkú òun ti kí ó ti kẹ́kọ̀ọ́ ti ẹ̀ ọwá lọ làwọn lójú òun ti ẹ̀ ọlọ́lájá gbẹgbẹ̀rún ará ìgboro lọ نزغ الشيطان ونزغ الشيطان النسب الدخول في الشيء الثاني ورجع نبي ويوسف بن الله عن نزغ الشيطان بيني وبين نعم نزغ الشيطان وهنا نبي النسب هو الدخول في الشيء الثاني طبعا هنا ذلك كان يعني في أول لا تبعديه ẹ bá wọnú nǹkan láti bá nǹkan jẹ́ ní ọ̀pẹ́ náà náà ọwọ́ ẹ̀bẹ̀ ní pín tẹ́yẹ ìṣù ní kẹ́ sábà máa ti nẹ́mà sí násìgbò ọ̀rọ̀ yẹn ọ̀nà òrùn nẹ́mà tí ó rọ̀ yẹn ẹ̀bẹ̀ yẹn ìbí náà zaka fulani bẹ́yìn fulani wà fulani ìbí náà zaka ṣèǹkan bẹ́yìn fulani wà Sọ́rọ̀ tó sílẹ̀ táyà tẹ̀ ọlọ́run ọba sọ pé ó wà Ẹjá tún padà sẹ́yìn ká lọ sọ́tù làárọ̀ láyà 200. Ọlọ́run ọba sọ pé bákan náà pé èèyàn. Wà ní máa yá lóòrùn Ìyára òṣèlú ìṣẹ́lá ayá mi ti kéré àtọ̀ntà pé ọ̀rọ̀ àbá sọ pé ẹ̀. Wà fún ṣe láàrin ìyàwó olùlẹ́tì ìyá àtàrí, inú ìṣẹ́ṣẹ́ ọ̀nà yàrá olùlọ́kúnlẹ̀ ìyàwó, inú ìṣẹ́ṣẹ́ ọ̀nà gáàrà ní ìlú ìsáàbì àkúwà mú ويمكن أن يطلق wọ́n ní gbogbo ẹni tó bá ti wájọ́ tí kí bá ń ṣiṣẹ́ láti dàrin èèyàn méjì tó dáa láti dàbí méjì tó dáa láti dàdúgbò tó dáa láti bí ní àdúgbò wọ́n náà lè máa sọ fún pé ṣe ìtọ́nù a lè máa sọ pé ṣe ìtọ́nù ààrin sọ pé ti náà túbù

العليم الذي يعلم وسرائر العباد وظواهره الحكيم اه يبقى دي آية يعني pé إنه هو العليم الحكيم إنه هو العليم الحكيم àmà ò هو ayá yìí àmà ò bá nàbí ìsúkú bàtà ànábì ọlọ́run làwọn náà mo sọ fún aláàrùn ní pé ànábì ọlọ́run tó bá tó bá nǹkan lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ àfáà rẹ̀ ọmọ ànábì ọlọ́run tí bàbá rẹ̀ bá jẹ́ ànábì ọlọ́run yóò bá nǹkan lẹ̀ òun ló tún wá máa gba tuntun yìí lọ́lọ́run fún ànábì ayé sọ́fà àrí sọ́ra sọ̀rọ̀ àápọ̀ lọ́run ló fún ní orí inú ayà ìrìnkì ní jáde tó fẹ́ anábì ló sùpọ̀ àdúrà tó ti ní parí òun tó kú ẹ̀ ládọ̀dọ̀ bàbá rẹ̀ pé nínú òwúwà àlẹ́ mọ̀lákì tó sọ ibi ohun lọ́dọ̀ bàbá rẹ̀ ó sì lè pọ́jọ ọlọ́run náà lójú kàrẹ́ ṣùgbọ́n bàbá rẹ̀ ṣàdúrà bẹ́ẹ̀ ṣọ́lá ti yóò fún ayá ibi tírì pé kọ́wọ́ la bàrí sáwọ́ Àgbàwọ̀ ọ̀gbọ̀n ayé àti ayé مثله العام إنه هو العليم الحكيم إنه هو العليم الحكيم bàbá rẹ̀ sọ yí bàbá yàwá yà kú tó bí ànábì sọ pé ìnáhùn wà láàrin mọ́lẹ̀ àti ọmọ náà wá sọ pé ìnáwọ́ sí ìlàfẹ́ ìfòlù ní máa yà ṣá

وهو العليم الحكيم وهو العليم الحكيم وهو العليم الحكيم آية ربنا إنه هو العليم الحكيم إنه هو العليم الحكيم إنه هو العليم الحكيم إنه آية المجوهة يعني آية سورة البقرة آية 32 sọ́tọ̀ bá kọ́ lọ́wọ́ bẹ̀ láyà tẹ́kì tó azọ pé ní Àwọn màláìkà sọ pé ìrìn إنك أنت العليم الحكيم Anábì Yusufu náà sọ yí pé Ìmúnà Òun náà ni Al-Alim. Òun náà ni Al-Hakim. Òun náà ló ti sọ́ra ẹ̀bẹ́. A tún wá fi gbogbo orúkọ tó sọ́ra rẹ̀ káàmà káàmà tó fi bẹ̀. A tún wá fi orúkọ rẹ̀ tó fi bẹ́nu àwọn Al-Qur'an àtàwọn tíra tó sọ̀kalẹ̀ àti bẹ̀. A tún fi orúkọ rẹ̀ tó jẹ́ sí ìgbò nìkan lọ́jà nǹkan ìpamọ́ ní kò ní. Àwọn orúkọ Pàápàá jùlọ àlàálìmù Hakim ta kọjá lára ẹ̀yí. Àti kí tọ́lọ́run. Gbogbo nǹkan tọ́lọ́run bá ti fá ní orí ayé àti orí ẹ̀sìn. Gbogbo ọlọ́run bá ti fá ní orí ayé àti orí ẹ̀sìn. Ń tún wà nínú. Ọlọ́run máa kojú bàjẹ́ bẹ́ẹ̀. Gbogbo àwọn ìsìn ayé tí ń bà wà lọ́kàn jẹ́. Ní nǹkan ẹ̀sìn tí ń bẹ lára wa tí ń bà lọ́kàn jẹ́. Ọlọ́run bá wa tún ṣe. A ń bẹ̀rẹ̀ ọlọ́run Ramadan ká wà ní ẹ̀yí. Ọlọ́run jẹ́ kákún ní àjò. Gbogbo àdúrà tá a bá ṣe ń bẹ̀rẹ̀ ọmọ bàwà gbọ́. Àwọn kátà ń tọrọ tá ń tọrọ táàrin tọrọ tó jẹ́ tó dáa rán kò fún wa. Wà á fún ta wá tọrọ kókó níbẹ̀ àti táàrin tí wá tọrọ kó mẹ́nà ní. Àwọn Yusuf àyè sọ́dá àtọ̀sàlám ọlọ́run tí ó wúlò wọn láyé rẹ̀ wúlò wọn láyé rẹ̀ yà rọ̀bàlá àdàmí yà àbẹ̀jẹ̀ náà lè wọ́n